ọmọ ṣẹpẹtẹ rì ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ pọ̀. ọlọ́run aláì ó ti sú mi o yàtọ̀ ó ti sú mi dákun yẹn gbàgbé ọmọ gún nǹkan dá kí ẹ dá kí ẹ dá kàfàrà nípa ẹ bá ṣe yún odidi sixteen yóò fi gbà wọn àgbẹ̀kẹ̀ ṣe yún ní ìlú wọlé ní sẹ́ńdómì èmi jẹ jẹjẹ yìí fáì ọba ó ti sú mi yìí dòdò kan jana àdúgbò yẹn èké tán á kún gbó ẹni tí yóò fi jẹ láìjọ ìdí yẹn jẹ kíkún yóò jẹ fáì ẹgbọ́n náà ìsìn ìtútọ́ ìtútọ́ ìtútọ́ bìbì ṣèlérí àkáyè gbogbo tó kì í tu dàmí náà mo bá pọ̀ bù tó bá tú sí tó sì yá tí mo gbé nǹkan mu kò sẹ́sẹ̀ ibi tí ọ̀nà mi ni yíò kún gbé mi tẹ́lẹ̀ náà ni àbí tó bá èdè kò bá wẹjẹ́ kò bá wẹjẹ́ kò bá wẹjẹ́ akùn jẹ lọ wá kọ́pù. mọ̀mọ́ bìdájú ọ̀gbà wẹ̀ ni lọ́sàáwẹ̀ ó mu mi nígbà yìí kó oyin ti burú oyin ti burú ṣé omi lè yí ti mọ̀ yìí gbogbo táyé lómi ti tura ta oṣù gbogbo ọmọ wẹ̀ sí mo mo mo mo yẹn tún sínú kọ́ọ̀bù mo sì gbé kan ìgbà yà sọ fún pé pé pọ́mi lè ń jẹun sẹ́yà ẹ kọ́ sí pé kókó kókó lọ́wọ́ ẹ̀ mọ́jọ́ tó a máa ètò àti ilé òrìṣà mi kò yàtọ̀ sí pé ojú mi mú un ẹ wá láti ọ̀rọ̀ ara wọn dáàdì kọ́ àti gàrí kó mu àwọn èjì bàjẹ́. tẹ ẹ lẹ ń dàrẹ ni ẹ wá sọ fún mi pé kò yàtọ̀ sí ìgbà tẹ̀mí ìjọmi mu ṣé omi lè léyà àbítọ́ ebi tọ́ ẹnu mi tó bá wà lẹ́nu mi náà kí lè fi ṣe ebi ìmúlẹ̀ ni ẹ wá bá mi sọ̀rọ̀ àti ẹ Jesus is Lord. Apostle, we hear of this. <laughs> What?